láíláí nítorí wípé alùbídíà tó bá rí iṣẹ́ ìtumọ̀ àti àlàyé tó ní súnà ṣe lórí alùkùránì ó ti rí gẹ́gẹ́ bí pọ́npọ́ tó máa fọ́ bídíà rẹ̀ mọ́ lọ́wọ́ díàfọ́ kò ní ẹ́gbà sọ pé wọ́n túure igbe ewon itukutu itukutu ni o máa pariwo ok nínú awon tó sọ bẹ́ẹ̀ tẹ́yìn náà mà ọ̀kan ni Jamiu Adégúnwà ògbólógbò ní bídíà ni ti sì ló mú tó fi sọ bẹ́ẹ̀ o ni mo túmọ̀ Aya. ànẹ́bì yìí sá sí pé kò tí ìkù pé ń padà bọ̀ ọ parí ọ̀nà tí mo dá lọ́wọ́ ti ẹnu ṣé lọ́dọ̀ ẹ̀yin alùsùnnà ṣé Ìsá ọmọ Máríámù tó ti kú tí ò padà wá mọ́ kírùyìn wá fi gbogbo ìgbésí ayé rẹ̀ kó fi ṣe fídíò lórí iṣẹ́ ìtumọ̀ àlùkùránì tí mo tú sédè Yorùbá kí lẹ fẹ́ kó sọ. So òun náà máa sọ pé gbogbo otu tábúrò ìmọ̀ tú síbẹ̀ yẹn kọ́ lọ yọ́kò bẹ́ẹ̀ ni o kọ́ lọ ni o kọ́ lọ ṣàwo ni o ẹni tẹ́ ń pè ní ìsáàsù tí ò lè ka kùránì ẹni tẹ́ ń pè ní dókítọ̀ tí ò lè ka kùránì ẹni tó ga sí pé tó fẹ́ ṣe wáàsí nípa ìsìláàmù yóò lọ háyà àfáà ni yóò lọ sọ bíi tiẹ̀ irú ẹni ń ọjọ́ ń bíbíà ọjà láìmọ̀ kan nípa ìsìláàmù kó nà wá máa yanu kó mọ ní ìtukútu làbúrò ayé máa tú sínú kùránì o ẹ̀fẹ́ kí n tẹ́tí gbọ́rú irú ọ̀rọ̀ aláìmọ̀ kan bẹ́ẹ̀ bí ó sì máa pariwo títí láíláí ọjọ́ tí ò ní tó pariwo mi mọ́ lọ́gọ́ tí n bá gbà pé jésù ti kú kò padà wá mọ́ wálé ìyá àdùbìlà láíláí àwọn sálàfù tiwa àsálàfù sọ́ọ̀lì rahimahumlọ́ àwọn sọ̀hábà àwọn tàbíìn àwọn àyímọ́tòlẹ̀ ardáà gbogbo wọn gbà yìí pé isa ò tí kú padà bọ̀ kí irú bible scholar Jamiu Adégún wà alias Labaika di Christ kọ́ wá máa sọ pé mi ò túmọ̀ àlùkùránì dáadáa kẹ́yìn náà wàá tẹ́wọ́ gbà pé àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ irú àwọn èèyàn wo nìyẹn ló jẹ́ kí n kọ́kọ́ lé ọ̀rọ̀ pé a yiri rí àkíyèsí wò a sì yí rí olùpeni sákíyèsí a yí rí èwò ló tún jẹ́ kí n tún lé foundation wípé la wa tá a bá ṣe mistéèkì àdámọ́ ni mistéèkì àdámọ́ ni mistéèkì jẹ́ a sì máa ṣe àtúnṣe lórí mistake wa torí ẹ̀kọ́ tá a rí lọ́dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lì nìyẹn àmọ́ kì í ṣerú jamiu adégún wà labaika di Christ Bible scholar ni is not an Islamic scholar. ẹ̀yin náà sì ń rí evidences wípé tó wá fẹ́ tìrìtì ọ̀rọ̀ ìsìláàmù yóò lọ rẹ́ǹtì àwọn àfáà bíi kórẹ́ǹtì alimubaraki bíi kórẹ́ǹtì agbẹ́sìnga yes they call him ustaz doctor torí pé àwọn èèyàn kò sí àjọ lórí wọn kò sí àjọ lórí wọn ṣerú ẹni yẹn ni ó wà sọ̀rọ̀ láàsọ pé ń sọ̀rọ̀ ẹni kó dá súrà tù fún ara rẹ̀ ẹni kó dá súrà tù bí kó tú wàdùhà ni o bí kó tú súrà tù zálzálà ni o bí kó tú àlùkọ́ríà ni o kó dá tú. ṣe bí àwọn kùránì tí wọ́n tú sí gẹ̀ẹ́sì tí wọ́n tú sí yorùbá yìí náà ní lò. àpẹẹrẹ kan nù àpẹẹrẹ míì ó ní ti àfò oníkùránì àfò oníkùránì àfò oníkùránì ń tiẹ̀ àfáà ni ọmọ kéwú ṣùgbọ́n kí ni ìṣòro rẹ̀ bídíà alùlì bídíà ni ẹ̀yin náà ń gbọ́ táàfò oníkùránì máa sọ pé òun èso ń sún náà excuse me ọlọ́run ètò ń súnà ó ń pe àwọn onísúnà ó ń pè wà ní boko haram ó pè mí boko haram ó pè ṣe ó pè boko haram gbogbo ẹni tó bá ti súnà ní boko haram lọ́dọ̀ rẹ̀ tẹ́ni tí ń ní boko haram lè pé tó fún ọ̀ràn ní lọ́dọ̀ àti tó establish link yóò gé ọ̀rọ̀ lórí yóò gé lẹ́sẹ̀ yóò mú táàrin tọ̀tún yóò mú ti ẹsẹ̀ tòsí yóò súnpọ̀ mọ́ra wọn. òun náà bọ́ sórí afẹ́fẹ́ tí èsẹ̀ kan tí èsẹ̀ méjì máa òun náà polongo pé ni àbúrò mọ́ kí fẹ́ kó sọ kí fẹ́ kó sọ náà sọ fún mi hálùlùbídíà lòun òun wà pẹ̀lú àwọn jálàbì ó pẹ̀lú wà pẹ̀lú àwọn tìjàníyà àwọn kọ̀dìríyà èmi jẹ́ alùsúnà mo jẹ́ sáláfí onísúnà túmọ̀ alùkùránì ẹ ń tẹ́tí gbọ́ kọ́mẹ́ǹtì lẹ́nu afàlà táàkìlú náà sẹ́yìn náà ò sí làkàyè ni ẹ̀ sí làkàyè ni. àjọ wà lójú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ èmi wà lójú ọ̀nà pé máa kọ́lá lọ́wọ́ àmọ́ kọ́lá rọ̀sùn àfọ́ oníkùránì òun wà lójú ọ̀nà kọ́lá ṣéwù àbẹ́ẹ̀rí báwọn sójọra wọn ni sójọra wọn ni nínú tí mo tẹ́tí gbọ́ nínú ọ̀rọ̀ àfò ní kùránì ó ní mi ò túmọ̀ Allah sí ọlọ́run can you imagine ṣé tùkùtù nìyẹn ibi tí Allah ti àpíà ní kùránì mo retain that word Allah mi ò túmọ̀ rẹ̀ sí ọlọ́run ọ̀nà tí mo dá àkọ́kọ́ nìyẹn lọ́dà fún kùránì ìtùkùtù ni kí n túmọ̀ àlọ́ù sí àlọ́ù mo bẹ̀yìn náà léèrè ìtùkùtù nìyẹn ẹ̀yìn ọlọ́wọ́ kùránì tí Saudi tú sí gẹ̀ẹ́sì ni nípìnlẹ̀ wọ́n kọ́kọ́ túmọ̀ àlọ́ù sí God later wọ́n ẹ̀dí tiẹ̀ wọ́n ò lo God ma fún àlọ́ù nínú aláwò náà ni wọ́n ń lò ń bẹ̀ ẹ̀yìn orí yẹn ni èmi wá túmọ̀ aláwò sí aláwò ní kùràánì àfọ̀ ní kùràánì bá ń pariwo pé ìtùkùtù ni mo tú ṣé àmọ́ kí mo sọ pé áàyìírí ẹni tó pe ní sákìyèsí áàyìírí ẹ̀wò a sì yìírí àkíyèsí tó gangan pè wà. ẹni tó pe ní sákìyèsí ni a tó tún wá pè wá sí kò tún wá rí bẹ́ẹ̀ ọ̀ràn wo ni mo dá tí n bá sọ pé àlọ́hù ìtumẹ̀ náà ni àlọ́hù ọ̀ràn wo ni mo dá ọtún náà tọ́ka sí àyàkánu súrọ́tù núrù tọ́lọ̀ ti lo gbólóhùn láyé ń ó ní mo túmọ̀ sí pé kò ní ṣe sìnà ní ṣe bí nìka tọ́lọ́ ń ń bẹ̀ mo sì jáde mo fo èsì ìtumọ̀ tí mo tú áyà yìí kì í ṣèmi lẹni àkọ́kọ́ ibùnú kẹfìrì ìtumọ̀ tó tú sí nìyẹn tọ́bárí ṣìǹkìtì àdúgbò libayan ìtumọ̀ tó tún sí nìyẹn. mo ní ẹ lọ wo ibùnú kẹfìrì olówó àtòsí yín wọ́n mọ̀ gbọ́n wọn mọ̀ padà bọ́ta wípé àwọn lọ́rẹ̀ èèwò o àwọn bá ń bẹ̀ bẹ́ẹ̀ o tàbá wọn ò bá ń bẹ̀ bẹ́ẹ̀ tẹ̀rí kó ti lọ́wọ́ kan àbòsí nú ó ti ní ọwọ́ kan àbòsí nínú ó ní ọwọ́ kan àbòsí ó ti ní nínú ṣé ó nìyí sóràtù nur quran twenty four kọ́ nìyẹn quran twenty four verse three ọlọ́ọ̀ni azani láyé nkihu ilà azaniya aw mushrika wà zaniya láyé nkihu ha illa zanin aw mushrik wa hurima zalika ala lil mu'minin mo ti túmọ̀ ẹ̀ báyìí pé oníṣìnà lọ́kùnrin kò ní í ṣe sìnà pẹ̀lú ẹnìkan bí kò ṣe oníṣìnà lóbìnrin ẹgbẹ́ rẹ̀ tàbí ọ̀ṣẹbọ lóbìnrin tàbí ọ̀ṣẹbọ lóbìnrin oníṣìnà lóbìnrin ẹnìkan kò ní í bá a ṣe sìnà bí kò ṣe onísìnà lọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ tàbí ọ̀ṣẹ̀bọ a sì ṣe ìyẹn sìnà ṣíṣe ní èèwọ̀ fún àwọn onígbàgbọ́ òdodo wọn ni ntọ́lọ ń sọ ni pé onísìnà lọ́kùnrin kò ní í fẹ́ ẹnìkan àfonísìnà lóbìnrin ẹgbẹ́ rẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ wo ló sọ bẹ́ẹ̀ à ń pè ló ń fẹ́ nú pé ẹ̀ ṣéèmì lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ tu bẹ́ẹ̀ ni pé ìtumọ̀ ẹ̀ ni pé kò ní ṣe sìnà pẹ̀lú ẹnìkan àyàfi ẹgbẹ́ rẹ̀ and I refer you to Ibn Kathir ẹ wá sórí ear ẹ wá sórí ear ẹni mi ò tú àyà yìí dáadáa mo fọ èsì wípé ìtumọ̀ tí mo túmọ̀ rẹ̀ yìí ó wà ní ibùnú kẹsìr bí tẹ̀síìrù ibùnú kẹsìrù ṣe túmọ̀ ẹ̀ nìyẹn bí tọ́bárí ṣe túmọ̀ rẹ̀ nìyẹn bí tẹ̀síìrù kúntù bí ṣe túmọ̀ ẹ̀ nìyẹn bí ṣìǹkì tí ṣe túmọ̀ ẹ̀ nìyẹn ṣìǹkì títí ẹ̀fẹ̀ kan wọ́gi lé kéèyàn túmọ̀ ẹ̀ sí pé ẹ oníṣìnà lọ́kùnrin kò ní fẹ́ ẹnìkan àyàfi onísìnà lóbìnrin ẹgbẹ́ rẹ̀ ó wulẹ̀ o e pẹ̀lú àlàyé tó mú wá mo sì ṣe ìtọ́sí ọ̀rọ̀ mo ṣe ìtọ́sí ọ̀rọ̀ fún àyà yẹn mi ò ní táìmù láti kà báyìí ok ẹgbẹ́ sáré kà ah ẹgbẹ́ sáré kà nínú ìtọ́sí ọ̀rọ̀ ẹ máa gbọ́. nǹkan mẹ́ta ni kẹ́límà nìká dúró fún nǹkan mẹ́ta tábà lo kẹ́límà nìká nǹkan mẹ́ta ló dúró fún ìkíní ó dúró fún ákídù nìká ìtumọ̀ rẹ̀ ni ìtakókó yìgì síso yìgì tàbí ìgbéyàwó èyí ni kí wàlíyù aláṣẹ obìnrin kó sọ fún ọkùnrin kan pé mo fi ọmọbìnrin mi tí orúkọ rẹ̀ ń jẹ́ lágbájá fún ọ tí o fi ṣe ìyàwó gbólóhùn yìí lè wáyé yálà nípasẹ̀ kí ọkùnrin náà béèrè fún un pé ẹ fún mi ní ọmọbìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ lágbájá kí n fi ṣe ìyàwó ìyẹn síwájú gbólóhùn wàlíyù obìnrin náà tàbí kí ọkùnrin náà sọ pé mo tẹ́wọ́ gbà á láti fi ṣe ìyàwó ìyẹn lẹ́yìn gbólóhùn wàlíyù gbólóhùn tí wàlíyù àti gbólóhùn ti wàlíyù àti gbólóhùn ti ọkùnrin náà ni a mọ̀ sí gbólóhùn ìtakókò yìgì sí gátùlẹ̀ ákìdì ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn fún nìka nínú alukur'an àti inú súnà nàbí ìtumọ̀ kejì nìka àtútúmọ̀ sí jìmáwù jìmáwù ìtumọ̀ rẹ̀ ni oorun ìfẹ́ èyí tí ó ń wáyé lẹ́yìn akidu nìka ìtakókò yìí so tá a bá lo kẹ́límà nìka ó túmọ̀ sí pé wọ́n fi ọmọ fúnra wọn ẹnìkan tọrọ ọmọ lọ́wọ́ ẹnìkan ẹnìkan fún lọ́mọ rẹ̀ tá bá tún lo gbólóhùn nakaha nínú Qur'an tàbí nínú hadisi ó tún lè túmọ̀ sí pé ọkọ bá aya lò pọ̀ ọkọ sun oorun ìfẹ́ pẹ̀lú aya. ẹ ti jáde sí isnau kulla shay'in illa nìkáhà isnau kulla shay'in illa nìkáhà bá ìyàwó rẹ ṣe gbogbo eré ní àsìkò tó bá ń ṣe é là lọ́wọ́ tàbí nífàsì lọ́wọ́ illa nìkáhà àyàfi ìbálòpọ̀ nìkan nìkáà bẹ́ẹ̀ kò túmọ̀ sí gbéyàwó ìwọ sọ pé fífẹ́ nìkan ni illa nìkáhà àyàfi ìbálòpọ̀ lọ́kọláya. so ní ti àkọ́kọ́ ó túmọ̀ sí pé fífẹ́yàwó ní ti ìkejì ó túmọ̀ sí pé sísúnmọ́yàwó wa máa gbọ́ túmọ̀ kẹta nìka àtúntúmọ̀ sí àdàpè àgbèrè àdàpè àgbèrè zìnà gẹ́gẹ́ bí òwe yorùbá tàbí ọ̀rọ̀ yorùbá tó máa ń sọ pé ọmọ ń fẹ́wọ́ bó ṣe jẹ́ àdàpè ọmọ ń jalè tàbá ní ọmọ ń fẹ́wọ́ àdàpè ni fún gbólóhùn ọmọ ń jalè ok so kẹ́límà nìka ó tún túmọ̀ sí kíni àzínà ó túmọ̀ sí àzínà agbèrè gbọ́dọ̀ nìká wá túmọ̀ sí nǹkan mẹ́ta báyìí ní ìsìn ó túmọ̀ sí gbéyàwó ó túmọ̀ sí súnmọ́yàwó ó túmọ̀ sí àgbèrè ṣíṣe èwo nú mẹ́tẹ̀ẹ̀ta láyà yìí ń sọ nípa rẹ̀ àfàwà ṣìǹkìtì ó wá ní gbogbo ẹni tó bá túmọ̀ sí pé ìfẹ́yàwó ni àyà yìí ò ní lọ pẹ̀lú àwọn kọ̀rọ̀ inú tó wà ń bẹ̀. àwọn ọ̀rọ̀ síyáàpù ọ̀rọ̀ yẹn kò ní lọ pẹ̀lú ẹ̀ torí pé ńgbà tọ́lọ́run parí sọ pé wàhúrì mazalika alálẹ̀ a ṣe yẹn léèwọ̀ fún àwọn onígbàgbọ́ òdodo kí nìyẹn tọ́lọ́run ṣe léèwọ̀ nígbàgbọ́ òdodo lè fẹ́ tó ṣe ibi tá a ti mọ̀ nù pé kì í sọ̀rọ̀ fífẹ́ ni nìka àtọ̀wà nù áyá yìí làásìyàmọ̀n náà sọ àléyé aléwúlámà alémufasirun kámọ̀tì ẹ̀ ti wá sọ pé àwọn mufasirun ọ̀rọ̀ tí wọ́n sọ nìyẹn nìka ànú áyá yìí o zìnà ló túmọ̀ sí